lẹ́kọ̀ọ́ yọ lọ́ba mo máa sọ nípa Imam Buhari fún wa láti nínú àwọn ìkàtúnà lò ní Islam àwọn ọ̀tá Islam àwọn mustashirikun àtàwọn mustagribun nípa àwọn rí pé àwọn wá ayé lára Islam wọn ò rí wọn ní àwọn gbòǹgbò àwọn òpó tí wọ́n gbé Islam dúró àti káwọn rí ayé wọn nínú ẹni tí wọ́n gbógun tì jù náà ni Imam Buhari wọ́n gbógun tì Imam Buhari wọ́n bẹ̀rẹ̀ sọ oríṣiríṣi gbáà rẹ̀ kòdì wọ́n lọ àwọn mùsùlùmí táwọn àwọn aláìmọ̀kan náà mùsùlùmí náà mẹ́fà náà fi ń lo gbólò méjì fún ẹgbẹ́ àwọn mùsùlùmí làwọn tó wọlé wá àwọn mùsùlùmí làwọn tó wà nulé tí àwọn mùsùlùmí yẹn lò wọn gbogbo wọn orientalist ni wọn ó di wa àwọn ọ̀tá làwọn mùsùlùmí àwọn tó wà náà tó wọ́n lá tí wọ́n lò wọn ó di wà ẹlòmí wọ́n máa lò ó nígbà fún wọn lò ó ni ó sì lè máa fún lówó yẹ̀dì ẹ̀rọ ẹgbẹ́ ara àwọn láìsí wáàsí rẹ̀ kò pé ọ̀rọ̀ ẹgbẹ́ wáàsí tó ń ṣe òun gbógun ti Islam bẹ́ẹ̀ ní bá ti Imam Bukhari wọ́n gbógun ti Islam ní nítorí pé wọ́n pé nínú àwọn tí wọ́n ń ṣẹ́kù Islam tí wọ́n ti sànù wà ní ó di wa Sahih Bukhari rahimahullah náà ni à ń kà lọ́wọ́ àdìs one thousand nine hundred sixty one lábẹ́rẹ̀ ní àárọ̀ yìí nígbà tí one hundred sixty five yìí tí wọ́n ní one hundred sixty five lábẹ́rẹ̀ láàárọ̀ yìí báàbù tẹ̀ǹkìl lìmẹ̀nà àkàrà sọ̀sáàlì báàbù ìbáwí fẹ́ jẹ́ pé máa ń gba àwọn àgbà yìí kò yíra wọn àwọn bàwí pé à ah, ń tó ń ṣe yọ̀ bá mu. kí wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run bá kí kó wá sàkìlì باب تنقيل لمن أكثر وسال باب أنت بابا وزقوا لراوة إنباوة أبعيكو روى أنس عن النبي صلى الله عليه وسلم وصلنا أنس أبو الله عليه وسلم حدثنا أبو يمان أخبرنا شعيب عن الزهري قال أحدثني أبو سلمى بن عبد الرحمن أن أبا هريرة رضي الله عنها قال واتنا أبو هريرة البيكي نهى رسول الله صلى الله عليه وسلم عن الوسال في يوم النبي صلى الله عليه وسلم قال الله رجل من المسلمين وقالنا مسلمين جوانجك والله إنك تواصل يا رسول الله ìwò òjì ọlọ́ọ̀bá ọmọ agbàgbà yìí kò gbọ́dọ̀ tó akọ̀ fáwọn akadé máa gbàgbà yìí kò rárá inẹ́kùn ayékùn mẹ́sì ọlọ́jọ́ mi nù yìí ní ọbẹ̀ tó yìí tí mo ní rọ́bì wà ìsìkìrìn ibi ní bá sùn ọlọ́ọ̀bá mi máa fún mi ní jẹ́ tí máa fún mi ní gàmù ọdí lójú oorun mi ọlọ́ọ̀bá máa fún mi ní jẹ́ káàdì tí máa fún mi ẹnu kíkan síbẹ̀ nù yìí tọ́lá máa ábà ò ábà kan kíkáì kò lè wà bẹ́ẹ̀ àwọn máa ṣe ni wọ́n kà wọ́n mi. ينتهوا عن الوسال وجاكم الوسال واصل بهم يوما الوابع قبلك الوجهة ثم قال ثم يوما لينا ونكت الجسلي ثم رأوا هلال واري أسو لتسو تسيك وقال لو تأخر لذبتكم فأكبر لرزي وقبل قسيني بس يعليكوا يفوني كان كان كيلا حين عبروا أن ينتهوا déjẹ́ bí wọn wọn kọ́ dáwọ́ kó حدثنا يحيى حدثنا عبد الرزاق عن معمر عن حمام أنه سمع أبا هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال سيدنا حمام قلوا ìsinmi abó ìran sọ pé àlébí sọ báyìí pé ìyákùn wọlwìsáàl ìsọ́ra fún àwẹ̀ àgbàríkù baratain ó bí ẹlẹ́mẹ̀jì kílá iná katuwasil wọn àlébí wọ́n máa gbọ́wà àgbàríkù kára inni àbẹ́tù ìtì imuni rabbi wa ma kọ́ra yín lọ́rùn nínú iṣẹ́ kẹlẹ̀ sí ni iṣẹ́ bá lè ṣe má gbé kọ́ra yín lọ́rùn tó bá pẹ̀ ń lè gbà mọ́ nìyẹn. báàbò wo ìsàlù ilẹ̀ sahara báàbò kí yẹn dára yóò ju sàárì yàrá ọjọ́ sàárì ní ìsìn wọ́n dá sọ̀rọ̀ sínú ní sínú bíbí sàárì míì. حدثنا حديث 1667 حدثنا ابراهيم بن حمزه حدثني ابن ابي حازم عن يزيد عن عبد الله ابن خباب عن أبي سعيد الخدري رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول لا توصلوا خباس النبي سعيد الخدري رضي الله عنه كلهم يقول لا توصلوا أنا ما فأيكم أراد أن توصل أنتم ما في يوصل التفسير وبعد أدكو ساري قال وإنك تواصل وشرب ما جداله ما قال يا رسول الله قال ليس كايهتكم أمي ودبي إني عبيت في لي متعم يتعمني مما سوء تقول يعني كواف من الجزاء ساكن يسقيني أن تجف أن تجف من الميمو من الميمو يقول في وايكي أوان كمين بي هو سبيشال سبيشال خاصم لرسول الله صلى الله عليه وسلم وعليكم السلام بالله kọjí sàrí láàárọ̀ yìí nìsí kọjá kò sínú wọn ní sínú kọjí sàrí ti àdúgbò ọ̀la kọjí ẹ̀rọ ilé ìlọ́dájú wọ́n bẹ́ẹ̀ yọ pé wòlíì ni ẹ̀dẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti pé mọ ara yín gangan pé àwọn jẹ̀nu kan bẹ́ẹ̀ túmọ̀ yín pẹ̀lú alájẹ bàbá ó máa tara ń yẹ pé ẹ̀yin lẹ́sọ̀ wí yóò ní pé ìrọ̀lẹ́ nǹkan ní òkìkiri bọ́ọ̀ ti yú yẹn wọ́n ní. ọ̀ ẹ̀dẹ́bàrà ti sọ̀rọ̀ ẹ̀mọ̀ tara ń yẹ. باب من أقسم على أخيه ليفترى لتتوع ولم يرى عليه قضاء إذا كان عوقف له باب ويجب لكم يا رجل عليك وجاوة انت gbàwẹ́ tẹ́tọ́wọ̀ ó di rí pé kọ́sàn ìpadà fún bẹ́ẹ̀ monday and thursday ní àbí thirteen fourteen fifteen wọ́n ní kọ́ búra fún kọ́ bíyàwẹ̀ tí wọ́n gbà fún yẹn kò sí pé ọ̀sán kàdá o pé yóò san àwọ̀ yẹn padà ó di wa that is one thousand nine hundred and sixty eight àbí Muhammad bin Bashar بشار حدثنا جعفر بن إليه لسه إيه كان كان إليه لسه أبوه يعني كان ويا كان ويوم كبير النبي صلى الله عليه وسلم ẹ̀rẹ́ pẹ̀lú ìsìnáàdì ni pẹ̀lú ìsìnáàdì ni àríwẹ̀ ẹ̀kọ́ ni ọmọdọ́kọ́ ìsìnáàdù mi nà dín láwùlà ìsìnáàdù àkọ́ọ̀lá mọ̀ ṣá mọ̀ ṣá ó wà very very important to focus sí حدثنا محمد بن بشار حدثنا جعفر بن عون حدثنا أبو أميس عن عون ابن أبي جهيفة عن أبيه قال أخى النبي صلى الله عليه وسلم بين سلمان وأبي درداء nígbà táwọn ará Madina dé àwọn mùsùlùmí dé Madina àwọn muhajirun àbí pa àwọn èèyàn papọ̀ àwọn ará Madina àtàwọn ará wọn ti jíra àwọn papọ̀ ìwọ ọmọ ìyá alágbájá ni ìwọ ọmọ ìyá alágbájá ni sinna Salman òun pẹ̀lú abudul dala níbi wàpọ̀ tí ọmọ ìyá ni ó di أبو درداء اللي يجكر ترى أم درداء متبذلة قالي يا أوري الأم درداء أوري جوي أوكاكو كتراتي سوا بيه بيه كتراتي فقال لها ما شانك كنت يا أم درداء مرابعي جو تأتراتي قال أخوك أبو درداء ليس له حاجة في الدنيا ọmọ ìyá rẹ̀ àbúdọ̀ àkùnbùkúta yìí ìjọba mú túnra sí ìtura sí orí mi ọ̀rọ̀ ma wàhálà rẹ̀ láti máa túnra sí kò ní kò sí dọ́kan pẹ̀lú ilé ayé tí alìkàmà nígbà wá sáá alìkàmà nígbà wá sáá kọjá àbúdọ̀dọ̀ àbúdọ̀dọ̀ wa dé àtàná aláwòtọ́ àmà ló máa súnjẹ fún àlejò sidna salman àkàrà kúl wọ́n ni salman wọ́n náà díẹ̀ a a aaa lua ذهب أبو درداء فيقوم سيدنا أبو درداء تجري بين نافلة ثم قال يقوم قال لي وبانك سيدنا سلمان بن قليسون فنام وان يراه ثم فنام ثم ذهب ليقوم ودد الله لازم يقوم قال نيم أنسون لما كان آخر الليل لما تدي إقاليه three three three thirty four kárí òru yẹn yàrá salman salman kum al'an ní ìsìn kọ́wádìí bí kájọ yàn yàrá sílẹ̀ fasúlà yà àti jọjọ yàn náà fìlà fàkàrà láwù salman salman wọn sọ fún abu dada iná lè rọ́bì ká alẹ́ ká látàn ọlọ́wọ́ bá rẹ tó bí ẹ ó lẹ́tọ̀ lórí rẹ kò lè náfsì ká alẹ́ ká ọkàn ìwọ gan ó lẹ́tọ̀ lára rẹ mọ́sí sára rẹ jù wọ̀lẹ̀ ahàlíkà àríkà àwọn ẹbí rẹ̀ ìyàwó rẹ̀ gan ọ́n lẹ́tọ̀ lórí rẹ̀ ó ní fáàkì kúlìzì hakin haka gbogbo ìjọba lẹ́tọ̀ lẹ́tọ̀ rẹ̀ gbogbo ìjọba lẹ́tọ̀ lẹ́tọ̀ rẹ̀ fàákà nàbí sàlám fàákà nàbí sàlám nínú àbúdá bí àtẹ̀lọ́rùn ọba lè bá nàbí sàlám ọba sọ fún báyìí báyìí ni salman sọ fún kàlá lọ́dọ̀ àlè kílà o ọba ìnáàmù Buhari lọ́gbàdé sí wa gbogbo àdíjà bàbá Buhari wọn àbí ìsọpẹ́ yẹn máa lò ọlọ́mọsá àfọ̀rọ̀ yìí ọlọ́ba kára ìmáàmù Buhari báàbù sọmù Sha'ban báàbù sọ àdéfì yìí mùsùlùmí kan pa àwọn mùsùlùmí kóòlù wọ́n lò wọ́n á kúrẹ́ mọ́sílì náà ìmáàmù Muslim ó wà ní íńtánẹ́ẹ̀tì yìí ó di àwọn sọ pé ìrìn ṣàbáà ni àríbì sọ obi wọ́n á gbé fún rajab ó wà ní tẹ́lẹ̀ jẹ́ tí ìbá lè tún jẹ̀bí ajá yóò gbà àmọ́ ní ìbá lè wo hadith yẹn nínú buhari eh, muslim tí wọ́n wí ọgbọ́gbọ́ kíra muslim ó rí pé irọ́ ní ọpamọ́ ìjọlọ́gba kòtúrọ̀ tó lọ àrùn ẹni ní ọ̀rọ̀ ìtẹ̀lẹ̀ ìwúwà mi kéèmà múmà nínú àti nínú ìtẹ̀lẹ̀ ara ọ̀ ó bí ọ ọ̀ríkọ́ ọlọ́bí tẹ́ẹ̀sì yẹn gan fúnra rẹ̀ kíra yẹn gan fúnra rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kíra ní ìgbọ́n kọ́ bọ̀ ó di àwọn bá islam dá gidi ni ọlọ́wọ́ bá ló gbé islam borí ọlọ́wọ́ حدثنا عبد الله بن يوسف أخبرنا مالك عن أبي ندر عن أبي سلمة رضي الله عنه عن عائشة رضي الله عنها قالت أخبر بمواصيل عائشة رضي الله عنها كان رسول الله عليه وسلم يصوم حتى نقول لا يفتر هذه ما شعبان دي كواسبوكو ني سنوني قولي يما باوين لا قبل يفطر حتى نقول لا يصوم باوين يما باوين يما جاو لو قولي سباوين ككارا سباوين بوكو نزوم فما رأيت النبي الرسول صلى الله عليه وسلم استمر صيام شهر إلا رمضان موارد من رمز الضباب يوسف للعمري أحدث رمضان ورأيت أكثر صياما منه في شعبان المسلم ما دعوه في فقد نسو شعبان حدو بان أبي صلى الله عليه الكريم وعلى آله وأصحابه أجمعين نعم، أنا مجني نستمت أبي قال إمام بخاري رحمه الله حدثنا معاذ بن فدالة حدثنا هشام عن يحيى عن أبي سمة عن عائشة رضي الله عنها حدثت أسرته قالت لم يكن النبي صلى الله عليه وسلم يصوم شهرا أكثر من شعبان فإنه كان يصوم شعبان كله وكان يقول خذوا من العمل ما تكون فإن الله لا يمل لا يمل تملوا أحب العمل الصلاة إلى النبي إلى النبي صلى الله عليه وسلم ما بما عليه وإن وإن قلت وكان إذا صلى صلاة دوم عليها قال سيدنا أبي معاذ بن فدالة قال مواسيد عائشة رضي الله عنها سبايك لم يكن النبي صلى الله عليه وسلم يصوم أبشارا أكثر من شعبان كسيوس قد ما بقى تقض شعبان له رمضان هندو ما أسو سنة أو سنة كسيوس قد ما بقى تجو شعبان له يوني زي عبد محرم ẹni wá ní ìwéèrè ẹgbà rẹ̀ ní mú ní rírà Muharram 9th and 10th gẹ́gẹ́ mímọ̀ gbẹmọ̀ kọ́lá 9th gẹ́gẹ́ bí ọgbà ó sọ wá ní pé sọ mídẹ̀ mí máa gba 9th ní àríwẹ̀ ẹ̀kọ́ ni àmọ́ ó ní oṣù Muharram ó ní ọdún ní jọ kí ìdè níjọ́ náà wọ́n ní ó ní àmì rẹ̀ gbà ní owó àwọn ẹ̀kí ni ó láwẹ̀ oṣù Muharram kébì á ó máa ń bí wàhálà kọ́ ní ìjẹ́nìkan bó ti yí wọ́nù ó di eyín mẹ́wọ́ báyìí lẹ́wọ́lí tó wọ́n ti gbìyànjú ọlọ́run kó sàmì wà ó di oṣù kọ́mọ wà bẹ́rẹ̀ kẹwàá ìmọ̀ràn lẹ́bi lélẹ́ ìṣẹ̀lẹ̀ sẹ́lẹ̀ ó ní lamiyakun nabi sẹ́lẹ̀ yasumu يكون شهر أكثر من شعبان والسيوس دايما يبقى شعبان له فإنه كان يصوم شعبان كله يعني ما فيه شعبان كان وكان يقول خذوا من العمل ما تطيقون انت لا ليس انك مبامو انت لا ليس ما على راي قضي فإن الله لا يمل الله بطيره حتى أن يري لا هو ما فينا ده ما فينا لي دي لا ما فينا لا لا هو انت هو ده بده بده يعني أحب الصلاة إلى الله ما دو وما عليه sọ́nà fúlọ̀ nífẹ̀ẹ́ sí yìí nùṣẹ́ sọ́nà pé ìrún kíkì ètò ohun ti gbogbo wà wọ́n yẹn láti àlọ́ ọgbọ́n mẹ́rin lókè ọdún mẹ́rin lóru àti eh, wíkì ọjọ́ méje ọdún méjì láàrin mẹ́ mọ́kànlá ni ṣe wọ́n á ṣe gbogbo mẹ́jọ lónìí ó ti mẹ́rin lọ́tùnlá lọ́nà nànànà ọdún wọ ìǹkàlà kí ọdún kó kéré ìdúgbò kéré yẹn fún ọtí gbogbo wa wọ̀kàrà ìdá sọ́lá sọ́lá dáwọ́ máa máa ń kírun ìdí máa kí ẹni máa tẹ̀ra máa والله تعالى عالم

ọ wà lọ́kìnù ọ wà lọ́kìnù láti ọ̀bí ọ wà lọ́kọ́ ọmọ ajé oúnjẹ ojú ọkọ́ mọ̀jọ́ lọ́sàn mọ́ mọ̀jọ́ láàárọ̀ mà kọ́ mọ̀ oúnjẹ ojú oorun àbí ẹ̀kọ́ ìtàn wígì ọ wà lọ́kìnù tiẹ̀ ni. ẹ yorùbá kọ́ là ń sọ ìsìlẹ̀mù là ń sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan bí yorùbá ń sọ kò rí bẹ́ẹ̀ mo máa ń sọ fún yín wẹ́gbẹ́ yorùbá ní máa ń sọ lọ́rọ̀ wọn pé òtútù òmìnira ní ilẹ̀ odò nílẹ̀ yorùbá nù nílẹ̀ òtútù pa àwọn ẹja nílẹ̀ yìí tó pọ̀ àwọn ẹja kú ní ní alájà bẹ̀rẹ̀dá alájà bẹ̀rẹ̀dá fún ìjà forí wọn nàìjíríà ní àbí mo sọ wọn pé ilé wọn ló ti ah no nàìjíríà kò bọ́ sí ìjọ torí eighty nine alájà sàlàyé wọ́n ìfẹ́lẹ̀sì ìrùkúnmù tó ilé wọn ẹmọ́ ọwọ́ yíwa so yàbí ìtẹ́mù ní olùsẹ̀lẹ̀ ní 21 ọdún ìrìkújà rẹ̀ ẹgbẹ́ àdànkọjá ní pẹ̀lú agbọ̀n àdànkọjá lójọ òkú ẹjá rẹ̀ ní àlàlì ní ó di eyín ọlọ́mọdé àfọ̀rọ̀ ìwọ̀ lọ́ba naam wa alaikum salam billah naam àlẹ́ mi ò rí rẹ̀ kí n rí nìyẹn wáwọ̀ àlẹ́ mi ní abẹ́ sùn àlẹ́ kó máa kí súra yẹn kò sì bàrà kó lọ ṣe tán nù kó kó máa bí ẹsẹ̀ bọ́ nù. àwọn súra méjì kúlẹ̀ ńlá àti kúlẹ̀ bíyà yọ alikafirun àwọn kan ní tọ̀gẹ́jì. àwọn kan fi tọ̀gẹ́jì olùbòdìyà àti tọ̀gẹ́jì olùhìyà ni kò sí dáhùn kọ́ lókè fèrè kó kún dín nù kọ́ ọ́ ní ẹ̀dín. bàrà àti nà kùlùwọ́ láwà sí sọ ọlọ́ọ̀bá ni asmáwò láwà sí fàtì ó ní wà ní kọwà náà ó ilé àjò ìkúyù òkè kúrò sí yìí ìkúyọ̀ láwà ìkúyọ̀ sọ́lá kàtúwà nílẹ̀ eléyìí ọ̀tọ̀ ló ń jẹ eléyìí ọ̀tọ̀ ló ń jẹ àbí gbogbo ẹ̀ lẹ́sìn sabur me ke kul ya ayyuhal kafirun ku ya tur kusi ku wa ku wallahu mata falak mata nas mata fu bani ke kul ya ayyuhal kafirun ku ka sun gazo kursi na ni ku gazo ku la mata la ni ku afira mata ni basi ya kan ku falak kan o nas ku firara ku sibe o kúlọ̀láwọ̀ kan kọ́lá kanáàs kan ó di gbogbo àwọn mini àjẹ́rì kankan tó ń bá káàkiri mọ̀ kó kálọ̀ ni ó di wà àwọn súra àwọn agbára tó lọ fún ọnukùnrin àwọn ìmúsọ pé alábi ìta fọwọ́ yín gbà yẹrí láì ta kedere wọ́n á ti wá àbí ìgbà tó sọ fún wa nígbà yẹrí pé wọ́n máa fi vigilante ládùúgbò àwọn mo fún nìkan lẹ́tà àwọn vigilante kan mo fún nìkan àwọn vigilante kan bàbá bùsùlà mo fún ọ àmì tó pé tí wọ́n dákun kọ́ sọ fún ọ kó wọ́n lè pẹ̀lú wọn o kí àwọn ìlọ àwọn ìdílé àwọn tòbí tàbí àdúgbò àwọn ó ilé kan bẹ̀rẹ̀ yàrá bí orí orí olókè báyìí tí àwọn máa lè jókòó sí iwájú ilé yẹn àwọn máa kékeré kò sí o àti ìyá àjẹ kan bẹ ní sísìn kò sí yẹ kò sí kúlò fò kò sí kúlò jáde kí kó àwọn àjẹmí náà ni àwọn àjẹmí náà ni wá ní ìpínlẹ̀ wọ́n wọ́n ara rẹ̀ jáde ìyá ìwà bẹ ọ̀nà ẹ̀ náà sọ gẹ̀rẹ́ ọ ní ọmọ sí lọ nìyẹn ọlọ́mọsọ wà nù agbára ń bẹ lọ́wọ́ gbàgbọ́ nù ó ní agbára ń bẹ fún Islam fún wa mùsùlùmí ò ní ìdíwá sẹ́ ń dún dì mara àṣẹ ń kọfọ̀ táwọn afáàyè sọ pé ọ̀fọ̀ wà nù kọ́ánì àlẹ́bí sọ pé ilẹ̀ rúkọ̀ wọ̀tọ̀má ìmọ̀tí wà láti ṣílẹ̀ kọ̀rání àwọn afáàyè sọ pé ọkọ̀ wà nù kọ́ánì àwọn tọ́lá gbà kí ẹ máa sùn kamalé kí ẹ máa lo òkà ọ̀gbára àbí ti fẹ́ ṣírìkùn àdébí lẹ́bọ̀ ni àwọn afárá ní afárá kan wọn sọ pé pé ọ̀rọ̀ yorùbá òsì ẹgbẹ̀rún òsì rẹ̀ lójú inú mi dùn pẹ̀lú àwọn ìlọrin youth clinic kan tí ń kúrò clinic kan nínú rédíò kwara nìsín ẹ mẹ́tẹ̀lé wọn àwọn afárá tí wọ́n ní èyí ẹ̀ bá jẹ́ ò lè jẹ́ èèyàn ó di ìwé máa kúrò ní rédíò kwara ní ìsìn òyìnbó kan sí bí àwọn ẹgbẹ́ àti ah, ẹgbẹ́ mọ̀ lọ́lọ́ lọ́lọ́ lọ́kọ́ àmì ah àwọn afáàmì oníkẹ́ máa ìdí ìbàjẹ́ ìrìnjẹ́ mọ́tẹ́kọ́dọ́dọ́ wọn orí ibú ni ó mẹ́kàn láyìn ó ti yá ìjù ọdún tó àfọ̀rọ̀ ìwà náà wà ní bá ní wọ́n lọ ẹgbẹ́ lè gbé kiri ẹ̀kọ́ wa kúrò lẹ́lẹ́ iná wa kúrò ní láti stadium àbí ní kiri kan láti rédíò ó di tó ráhùn tó ń ṣe bẹ́ẹ̀ náà wà lẹ́yìn náà àbí DITV rédíò àlẹ́fẹ́ rí rédíò ṣẹ̀kúrẹ́ five minutes àbí two two minutes ó di yẹ wá sí ilẹ̀ ọgbà ìṣìdáwà ni ó di yẹ kuntum khayra ummatin ukhrijat lin-nas ọ̀rọ̀ sí wọn náà mà fáàmì. báwo máa ṣe àbí máa ṣe ìjọba yìí òun ni ó bá ṣeré àmùjùnú méjì. bẹ́ẹ̀ ni ọba ṣeré àmùjùnú méjì àbẹ́rẹ́ kejì àlejò dá mọ̀ mọ̀ sí nọ́bẹ̀rù báwo ìyẹn jẹ́ òsì mẹ́jẹ pọ̀ ọlọ́ba ọlọ́ba tó bá jẹ́ kí àwọn ìṣọ́bà láyọ̀ ọ̀ká màálù káwọn èèyàn ẹgbẹ́bẹ̀rẹ̀ lọ ẹni kan ọ̀bẹ́ màálù pa ìwọ lọ sọ́ di ọ̀rọ̀ yẹn lórí ààrẹ ah, àbí ọlọ́wọ́ bá ọ̀ kí di ìjọ náà yẹn kọ́ lọ Zaria nì ìmáfẹ́jẹ̀ lọ Zaria nì àbí ní ọmọ àti nẹ́fẹ̀ẹ́ wọ́n yẹn bá ṣe tó bá fi mú ṣe ọ̀rá burú mẹ́ bá lọ́lọ́run yàwọn يوفون بالنذر ويخافون يوم كان شره مستطيرا odi wa àwọn tó máa mú lẹ́bẹ̀rún wọn sẹ fẹ́rẹ́ ẹlòmí ọ̀sán tán ní ìsìn yóò àyíwọ́ ọlọ́ọ̀dẹ̀ sórí ẹ fún àti wá tí wọ́n jẹ́ mú ẹ̀sẹ̀ yóò àdí wàhálà mẹ́lẹ̀ ṣe kí ẹ̀sìn sílẹ̀ tó bá sọ̀rọ̀ fún yà ọlọ́ọ̀bá sílẹ̀ fún mi ọlọ́ọ̀sán tó mi ta mọ́wùrẹ̀ sí lẹ́sẹ̀ fún ọba ó ní wa kọláwùd anábì ní ìfẹ́ púpọ̀ jù nípa pé anábì ọ̀fẹ́ kó o sí lẹ́sẹ̀ tọ́ọ̀ wá ń lè kó wàá ọ̀nà sí ọlọ́run tí wàá ṣe ọ́ ìyá rẹ̀ kò tó bá ní ọlọ́run bá tó bá ti gbáyìí fún mi náà bí àrí. bọ̀ yóò máa ro kọ́kàn pé ní tó bá conclude nǹkan yẹn yóò wú òun láìkún sí báyìí for example mo rẹ́nìkan tó sọ pé káyọ̀ tó ń ti lọ sí school òun bá ti convocation rí tó bá lè parí péjì òun òun ó convocation lẹ́yìn. bákan náà òun yóò wù wọn kó wọn sòyè fáwọn èèyàn tí ilé iná lè tẹ̀sára nọ́ọ̀sì ní àwọn. ara rẹ kó kàṣọ báyìí láti fi ọ̀sùn kọ́lọ́ ọba ilé ìkùsà burú mbẹ ilé ìkùsà burú mbẹ òní ilé ìkùsà burú mbẹ. maaleykum wọn náà fẹ́ wọ sọ àkàdá ọ̀nù àbí ìgbàwọn náà náà fẹ́ wọ. ààrẹ Ibrahim. aleyhi salatu wa salam. dóso láàrin bí a ti ń pa ẹran léyà yẹn kí ìfẹ́jẹ ni alẹ́ Ibrahim síbẹ̀ ni àbí mo fẹ́ gbọ́ bí bí mo ń gbọ́ tẹ́lẹ̀ kankan wọn pé àyè Ibrahim jẹ́jẹ́ fọ́lọ́ ni. àwọn Israẹli yá kan ló sọ báwọn ṣe ń gbàtàlẹ́ Ibrahim òbí mọ́ tí àwọn kẹsìrì àsìkò rẹ̀ wá ń fi ṣe ẹ̀yẹ́ àmọ́ tí ìjẹ́ ìlógún yẹn ṣé dá bí gbàgbẹ́ mo lè bí fọ́lọ́ ọba mi ọ̀rẹ́ ọmọ tó ń jẹ́ ìlógún yẹn ṣé ń dá bí mọ́ ọlọ́run bá ti mo ní kí wọ́n jẹ́ ìsinmi kọ́wọ́n náà ní kí n dùn fún màá dùn fún láì Israẹli yá àtìmọ́ ìdáàmọ́ ní kálẹ̀ Ibrahim lọ́la council of one àti Ibrahim lọ́la pé òun dú ọmọ òun ó sì ké Ismail ó lè fún ní ọ̀sọ̀rọ̀ yẹn fún ó lè ní bàbá sí ọlọ́run paláṣẹ ọlọ́run paláṣẹ nù ìgbọ́jẹ̀jẹ̀ ni ọlọ́run paláṣẹ ni ó di wà òun náà sì yan ẹ̀rọ yẹn dànù ọ̀rọ̀ tó ń sọ ìsẹ̀lẹ̀ yàtì ẹ̀rọ yìí kò fàbùrù náà mọ́tí bá ti lé ìjọba sàkó náà sì ní ẹ̀yà pàtì nabi ni baligu anni wala aya bi wa addisu an bani isra'ila فلا حرج عملي حرج شو عمله شوي يا عبد افعل ما تؤمر ميس بايوي كنت تكون صلاة لا تسي بجيب هاي لبيري لبيري وا والله تعالى اعلم نعم اه arákùnrin kan ni wọ́n ní máa ń tó sáfú wọ́n ní arákùnrin kan níṣẹ́ wọ́n á máa ń kírun ní gbogbo òkú ní máa ń kírun ohun jẹ̀mọ́ rẹ̀ pé àmọ́ máa mutí àwọn jẹ̀mọ́ wa gbogbo ìgbẹ́ pé ó sì wọ́n fẹ́ mọ́ wọn sáfù wájú ní ọ́nìmọ́ nídìí sáfù wájú gbogbo ẹni bọ̀dú tó bá fẹ́ dúró lẹ́gbẹ̀rẹ̀ ìmọ̀ ń kó ara ọmọ fara ni wọ́n torí àwọn òun tọmọ jáde lára rẹ̀ wọ́n jẹ̀ láwọn ti gbé sí àkíyèsí yìí kí wọ́n ti wà lórí rẹ̀ àwọn jẹ̀mọ́ wa ń gbógun ti pé àwọn fẹ́ dúró kó mọ́sálásí tàbí kí wọ́n nà tó àmà nà kò ní wá mọ́sálásí mọ́ tó wà tó wá bí ẹni wá bí mílíọ̀nù wá ní à wọ́n bẹ̀rẹ̀ sí káyọ̀ lọ́wọ́ lórí ẹ pé wà tí wọ́n ṣe ẹni kọ́mọ́ ṣe bẹ̀tì àtúnwá ń fẹ́ àlàyé lórí ọ̀rọ̀ yìí pé kí ni àwọn jẹ̀mọ́ lè ṣe bó torí àwọn sọ pé tí wọ́n bá ti dúró ta yìí sáàpùpẹ̀ ò ní kún mọ́ sẹ́ni bọ̀ tó bẹ̀rẹ̀ kò ní. ẹ ẹ jẹ́ wọ́n ti máa ṣàfihàn àgbọ̀ bá bí ẹ pọ̀ bẹ̀kọ̀ nínú ìwọ náà wọ́n jáde kó dùn kù ẹni wọ́n jáde kó lè máa fi láti tẹ́wà yẹn wọ́n jáde kó ń bẹ̀ nípa gbogbo akẹ́bí ẹ̀mẹ̀ta nínú òórùn kan àdìpọ̀ rẹ̀ kí ló dé lẹ́yìn ìdíbi jáàbù òun àlẹ́bíyẹ ní ìtàlámbọ̀ àmọ́ ṣe mọ́jì àgbẹ̀kà kẹ́ bá kó ìpalà báwọn tó wà ní inú sáfù nígbà wọn èèyàn máa ti nípalà níbi orún tí ọ̀dà àwọn màláìka náà máa nípalà níbi orún tí ọ̀dà ó di ẹbí máa di àlùbọ́sà tí máa ń bọ̀ àmọ́ ìtọ́jú wájú ti àlùbọ́sà lọ fún sáfù ó di ẹ̀yìn sọ fún mi kí n kò kà síbi. àfikún wọ́n ló káàtù gan rúkìtù gan tó wà náà bá àpapọ̀ lórí rẹ̀ pé kò tí ẹ̀mọ̀ tó lè mú pẹ̀kún mi tó wà so wọ́n ní wọ́n ní àmọ́mọ́ wọ́n ní kò tí wọ́n ní àdánwò rẹ̀ pé ó sì wà mọ́mọ́ àtúbà gan wọ́n ló fẹ́ pèrò gan àwọn oníláyọ̀ a ní mọ̀ á sì tó pèrò wọ́n mọ̀ bá wọ́n mọ̀ bá sọ́nà nígbà pé káàtò ni mo sọ wípé akáàtò kọ́ báyìí náà tó ní ẹ̀dá ìrìnkẹ́ kí n bẹ̀rẹ̀ àwọn wá ń ṣe mítìnì pé àwọn fẹ́ lù kàn lè kún ọ̀rọ̀ lúlù kọ́ ni ọ̀rọ̀ lúlù kọ́ ni ọ̀rọ̀ lúlù kọ́ ni nísìnyí o lọ gbọ́ pé káàtò ni ó lè gbẹ́ nìkan nù wọn gbogbo máa ti nà ó lọ́ máa ń dẹ́ nìkan o ó sì ṣe é léṣe wọ́n sì olóṣèlú náà ti wá léṣe lẹ́yìn náà lúlù tó ẹ̀ lù تعذير ني عبيتي حدود ابو غياب مسلمات لينا قاوي تعذير ني عايز حدود ما في كما تزناني زوانا لك با 100 ابو رسول ما في هل نقول يا بشارة كل شيء لا وما الى ذلك ابا فروني ابا كنت بعيد كده ọ̀tọ́mù yìí ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ àbáwọn yẹn ẹ̀dí sukúl ẹ̀sìn tó wọ̀ ní wọn fọ́sẹ̀ bẹ̀ẹ̀ kan àdàbẹ̀ bùrọ̀ ọba kọ́lọ̀ bá ọ kọ́ yọkùn ní dàrábà tó bẹ̀ kọ́lọ̀ yọkùn ní ìdáyẹ̀ rẹ̀ nínú ọgbọ̀n òdì ẹ̀tẹ́rẹ́ lómi ló jọkùn sí ní mọ́sán fún mi pa arákùnrin títún bá ń jà náà ni fún ọmọbìnrin kékeré kan lóyún wọ́n á lọ síbẹ̀ àwọn èèyàn rẹ̀ pẹ̀lú òun náà wá lọ síbẹ̀ nígbà tí wọ́n á lọ síbẹ̀ bọ̀dá ọmọkùnrin ọmọbìnrin tí wọ́n fún lóyún ìbọ̀dá rẹ̀ wá ní ẹni tó fún mọ̀ yóò kò sí dáadáa tó bá rí tó kò fojú ẹ̀rí gẹ̀ǹkà ọ̀yà bọ̀dá ẹ̀yìn ní ìbílẹ̀ ní ẹ̀sùn àwọn olùgbélé yìí tí wọ́n gbọ́ ọ̀fọ́ kan ìyàwó jẹ ó ké ń jọrọ nìkẹ́ bọ̀dá bà ẹni ilé ti yọ̀ bá mu òdì ìbílẹ̀ ní ká tó ọmọ tó tó wù àbí kí wọ́n fi kó sí pẹ̀lú ẹ̀lẹ̀ kọ́ ọba kó sì máa bá bẹ̀lẹ̀ ọba òdì kó lè fúládù aláwọ̀ tẹ́lẹ̀ àti yọkù àfi àfi tẹ̀lẹ́kẹ̀lẹ́ kọ́lọ̀ kó sàmì gbò wa. wọ́n á lè kún sẹ́lẹ̀m bìlà. ṣé àwọn òbí rẹ̀ wọ́n ń mọ́ bá jà pé bébè ń súnmọ́ súnà bóyá tó bá sì fẹ́ ka Quran lóru tó bá fẹ́ ka Quran lóru lọ́wọ́ fẹ́ sì tìláwà wọ́n fẹ́ sọ̀pẹ̀ pé kọ́ máa sì tìláwà àwọn bí kíní ti ń lọ àwọn májèlé ti lọ wọ́n fẹ́ wọ́n fẹ́ sípẹ̀ pé kọ́ máa tẹ̀lé àwọn èèyàn sì mọ àwọn ìwọ̀ òbí pé báwo wá ni wọ́n wá ní òun àgọ́dà àwọn kan díẹ̀ àmọ́ wá fẹ́ fẹ́ mú òun wíìkì gan wọ́n fẹ́ jẹ́ kí ẹ̀sìn yẹn gan kó fẹ́ máa ṣe kínní wọ́n wá tí wá bẹ̀rẹ̀ àwọn tàlímù yẹn padà láti ẹmọ sí báwo ni ó fẹ́ ṣe láyé tí èrò ní kọlù bí. nípa tààlímù yẹn nípa kọlù bí yẹn kò sábúrú ń bẹ̀ wá ń sọ fún wọn pé wọ́n ń lọ bòmí ìjọba fún wọn pé bí ibẹ̀ nítorí fún lọ́lù. àwọn afẹ́ àgbà ìke èèyàn lè gbúrọ́ agbẹ́dọ̀ sọ mọ́tílìsì tààlímù pẹ̀lú kújà ti ọba tí ń tirẹ̀ lọ́lọ́run ọba tí wọ́n á fún lọ́mọ kékeré kakọ́ máa kọ ní ẹ̀sìn ọmọ akọ tó tó ní ọgbìdì ọkùnrin kẹta fún ọlọ́mọ kékeré ìṣúná bòrójì ọmọ kékeré ẹ̀kọ́ ma wọ́dù kọ́lẹ̀jì ọmọ àlekọ́ ilé ọ̀dọ̀ rẹ̀ tí máa lọ sí máa parí àfáà ní máa rí àfáà ní síwáàrí tí máa dúró lọ́rọ̀ àfáà yìí ànábì sọ̀rọ̀ láàrọ̀ sọ́nà fi wáyé pé àfáà yìí máa máa bí sùkúrò tí ń tẹ́lù ó bá ti ń bọ̀ náà láti ọ̀dọ̀ òkùnjá yẹn wọ́n lọ́dọ̀ àfáà yìí sùdúró ó bá dúró àwọn ìgbà àwọn tí ń tẹ́lù àfáàzù tó bá dọ́dọ̀ àwọn mọ́tòdó òpin náà tó bá bẹ̀rẹ̀ kí ló ti tẹ́tọ́ pé àwọn òbí rẹ̀ wọ́n lè dúró wọ́n á gbọ́dọ̀ àwọn òbí rẹ̀ bá ní kí ló ti báyìí kó bẹ̀rẹ̀ yẹn wọn ò torí àwọn kan jí lóru náà táwọn náà ń ṣe nǹkan ìdí nǹkan wọ́n pè tí wọ́n bá dàrú àwọn bá báwọn bí èdè ìsìlẹ́ǹsì ìlú ẹ̀ wọ́n á rò pé irú ẹ̀ náà lòun náà ń ìṣèlú òun náà pé nǹkan tí ń tọ̀tọ̀ táwọn náà ń gbé bọ̀ wọ́n ṣe láì ṣe pẹ̀lú ti ṣínà àbúdà bá ìṣẹ́lẹ̀ sàmìmánì pé ìjọra di parí òru yẹn ó kọ́ra sí yẹn ó di wà Wallahu ta'ala alam. tí o bá tó gbọ́n ga sí ìgbà tí kò ìṣẹ́jọ́ ṣe ń fi nínú ọ̀dà tí o gbọ́n sókè tí kò. àwọn ọmọ kò dì í ẹgbẹ́ gbọ́n sókè ni wọ́n sọ nípa rẹ̀ ipe ìdílóru yẹn làwọn sọ nípa wọ́n ti experience àwọn kan tí wọ́n ti kọlù rí ni wọ́n ti sẹ́yìn pé gbogbo wa tí máa ń gbọ́ wọn tí láti ṣe kọ́ ìbìdí èkó fọ́sùn àzìm kò lè wá lápò wọn dèbí àkùbá ni wọ́n fi ṣe lẹ́gbẹ́ wà lápò wọn báyìí náà ẹgbẹ́ ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ ni wọ́n ní kó túbà yà sí túbà ìsáwákà gbogbo ẹ̀dẹ̀ ni ó kọ̀ ìjẹ̀nu ni alájì kìíní kọrin dam kẹsọ fún wọn náà ẹ máa fi ìmọ̀pamọ́ ni nígbà ìmọ̀ ń pa rẹ̀ nínú ọmọ bíi àti àádà bíi là arúgbà bíi là gbogbo ẹ̀kọ́ ìjẹ̀nu ni ó ní nígbà tí wọ́n àti ń lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn gbogbo ah, ó ní kíláàsì bẹ́ẹ̀ àwọn tó lọ́gbẹ̀ wọ́n nínú nínú al-Qur'an ma wà shifa mu rahma lil mu'minin àwọn ní yẹ̀kí kùránì orí ẹ̀dá ẹ̀dá pé ó kọ àjẹ́ ní wọ́n pè ó di wa ó kọ àjẹ́ ní wọ́n pè àwọn alájì ni oníjó ni alájì àjẹ́ tó láì ọmọ wa pé nígbàtà wà nílẹ̀ òní táwọn kí lọrin àwọn ọmọ lọ́sípà àwọn ọmọ lọ́sípà lè àfáà kan tí yẹ bàbá kan náà bàbá àwọn ọmọ tí àwọn jọ ń kéwòn bí ìjọ tọ́sídẹ̀ẹ́ táwọn bá nílé kí ó gàgà ló tẹ̀ tuntun lọ́wọ́ bá di láàárọ̀ báyìí láàárọ̀ friday báyìí àwọn jẹ sọ fún yẹn fún wa bí ọ̀rọ̀ tí wọ́n dèmi báyìí ni àwọn kan bá ń gbà bẹ́ẹ̀ dáhùn lórí ẹ̀ máa rántí rẹ̀ àwọn ẹ̀ rántí sọ fún wa sọ fún àwọn jẹ mọ́ràn. Ẹ̀sìn mọ́ra sí. òfin ẹ̀yàn àrí àwájú àmì àwájú àmì àwọn àgbọ̀nrán àjì kí wọ́n ṣe lórí igi ọmọ Dubai yìí à ń jẹ́ ẹ̀yìn jẹ́ ẹ̀yìn àwájú ẹ̀sùn tuntun lọ́wọ́ bá wọn yìí ń tuntun lọ́wọ́ bá àwájú díẹ̀ tẹ́lẹ̀ díẹ̀ tẹ́lẹ̀ wọ́n ń lọ báyìí bá dìrì àwọn bàtúntò kọlu

ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ọ̀jẹ̀ ni wọ́n ń pè wọ́n ti dìgbà agbára ni agbára ni agbára kan yóò kan àjọ fún àjọ fọ̀rọ̀ wọ́n sùlẹ̀ náà ni ilé ìsúkọ̀ fún àwọn alùsùn náà yìí ọwọ́ bí wọ́n fẹ́ sọ́ra báyìí agbára yóò fẹ́ gbà lọ́wọ́ wa agbára yóò òun gan lọ́ka àdìsí Buhari nípa àtọ̀wọ́sọ̀rọ̀ àwọn mẹ́ta tí wọ́n rìnrìn àjò kọ́lá tí wọn bẹ́ẹ̀ ọlọ́run ọba òun galọ́kà fún àlọ́wà pè mí ọ̀rọ̀ ká máa sọ yóò dodo nípa kí n wo ohun tí alábi sọ nígbà àti ọ̀rọ̀ rẹ̀ mo ní àmúlò tọ́ mi ní à ó fẹ́ gbàgbára lọ́wọ́ àtìgbà rẹ̀ gbà lọ́wọ́ agbára ni wọ́n fi pé agbára ni wọ́n fi pé agbára ni pé ọgbọ́n àwọn àti sèmá àwọn òdòlẹ̀ àti gbogbo agbára ọlọ́run ọba ni dá hawla wàlà quwwa illa billah ọlọ́mọ sọ wa Wàhálùkùn Sàlám Bìlá. Ẹ̀yàn ní òkùnkùn àbí kó ní nùdínù òkùnkùn. Kí ni ìyà tí Sùlámù kò pé kéèyàn dá ẹ̀rẹ̀ ní black? Lásìkò ogun ni, lásìkò tàwà yìí, kí ẹ bá dá ẹ̀rẹ̀ ní black kò sábúrú ń bẹ̀. Irú ni Kàbínà yìí nìsín. Táwọn tó wá bọ́ sáwọn Kàbínà máa ń pè fún ní kí àgbàlagbà ni ọ́, ó gbé ilé ìwé àgbàlá. Àwọn tó yẹ pé wọ́n black ọgbà ah, eléyìí o fi gan o kò sí ìjàgbọ́nàbà gbọ́dù náà máa ní káwọn kọlu ìyá di àwọn eléyìí kò sábà burúkú àmọ́ bí ìbá sí ìdàpọ̀ ogun bíi brown bíi lélẹ̀ kọlọ̀ bíi yẹ́lò ti dáa jù kàn án. sí ogun yẹn tí ẹ bá wà kọlu black yẹn kí ni ìdádúró ló fi náà. àti ìjọba ẹ ti máa ṣe dáadáa irun gbọ̀n yín amẹ́jìnà sí sawad jìnà sí black àwọn yóò kọ̀wé ẹ̀fọn wa àbí àpé ń dìtì àwọn èèyàn ni àwọn tó fọwọ́ gbégbá gbé ní ogun ni kò sí kó ń dìtì kò sábúrú mbẹ ó di nà wa alaikum salaam bẹ̀rẹ̀. naam. ṣe nọ́mbà sọ pé kanan yasun fàyínà òkàna yasun ṣàbánà kùláhù tábàárẹ̀ ń tutù bẹ́ẹ̀ pé anábìsọ̀ fún wa máa ń gba gbogbo ṣàbánà tàbátàbá. àti sinmi bọ́ọ̀lù ẹ̀yìn ìgbẹ́kà lẹ́yìn ẹ̀ ó sọ̀rọ̀ àgbà pé iná dé kù so eré wọn ti ní mutlak ni bí tí mo lẹ́yìn wa ti tẹ̀pí rẹ̀ báyìí ni mà ń gbà ó ti wà. àwọn alikun sẹ́lá ń bẹ̀rẹ̀ àwọn alikun sẹ́lá. ẹ ti ṣe tó tó lára pé ọlọ́run fún lára ó sanra níwọ̀nba so bí wọn bá ń ṣe bíi trader bí wọn ṣe jogging class of iwo television kan báyìí kan ah, òun ọmọlẹ́dàá márùn-ún but ah, bọ́ọ̀lù ṣe mẹ́tẹ́nà rẹ̀ ọ ní ah, àwẹ̀ ló mọ́ gbà bí sáàdé sẹ́lẹ̀ fílẹ̀ máa ló máa fi ń mẹ̀ tí ó bá gbà ó máa ń fún ní ní ìdí pàtàkì àkẹ́bẹ̀ máa wọn ẹlákùn máa pẹ̀lú àníyàn yà bí pẹ̀lú tó fi ṣe kò ṣe lálẹ́ sí ìwà intact. ó wà ń jàgbá ìwé orí ayé pẹ̀lú iṣẹ́ àkíyàmà ẹgbẹ́ orí ayé ìkànnì wá pẹ̀lú ẹ̀dì ọ̀bá mu àwọn tó máa ń wà pẹ̀lú àkíyàmà tó ń wá ṣe pẹ̀lú iṣẹ́ ọ̀tẹ́bì sí máa àtàkọ̀ ولا تنسى نصيبك من الدنيا وديوا تعمون با ويكن تطلعوا علينا من قاعد نبالي على اصحابهم اللي وديوا نعم mo sọ báyìí kan jò ní pé ẹwọ hajj bí ti dé àbí múra ọwọ́ ọ̀rùn tí ẹ máa ń rìn kó ń gan àlàáfíà kẹrin torí lábẹ́ àsìkò hajj ni kò sí kò sí fẹ́ràn sí hajj tó òun ní máa rìn rìn ọwọ́ safari àti mẹ́rù àlàfẹ́ is three point five kilos láti safa àti five hundred meters ni wọ́n lọ safa àti mẹ́rù à one kilo ni so which means ìlọ safa àti mẹ́rù à mẹ́rù à sí safa yẹn ó ó ní three point ọkọkùnrin ah, ni ó ń bí ti jọ́ọ̀gù oye wọ́n fi lórí wa gan-an sẹ́ni lẹ́yìn náà ọ̀fẹ́ ọkọ̀ àwọn àkókò mẹ́ta ó sẹ́rìn sẹ́rìn five kilo six kilo tó máa yẹ lábẹ́ àlèkè lẹ́yìn náà yíò bá jìnà sí máa sí sí haram ẹ rìn lọ ẹ rìn bọ̀ sí ìgbà míì táwọn ìbá ní mọ́ta lè fi wà kojú ìbá láti inú gbọ́sọ̀ rò mímẹ̀ yẹn ṣe wà ní Kano road ní wọ́n ti dúró kọ̀nà mọ́tò kankan ní wa mọ́ aláàbí dé mi rẹ̀ wọ́n ti dúró kọ̀nà bí ẹ sọ kàdà ni wọ́n ti lọ sí káfíńmadé gbogbo bẹ́ẹ̀ ọ̀hún ni ẹ sì jàre ni so gbogbo lẹ́yìn gan ẹ ṣe àìsí pé ojú dọ́kì ṣe àìsí gan ọ̀hún ni wà bọ́lá òun ti àlà àlàm náà. wa alaikum salam bẹ̀rẹ̀. ló ti kàzíyà wọn wá ra dàbínù ọ̀pọ̀ ló sẹ́wọ̀n ọ̀nà débi nù wọ́n ń dìde lóyè ní márùn márùn nínú àwọn ìdá àdàkalẹ̀ ọba kékeré kẹta mú lọ́wọ́ ẹnìkan á nà kan sí iṣẹ́ mẹ́ta àgbàtà rẹ̀ ti kú bí ọ̀la làwọn lọ sálámùtù ọmọ yìí ti dọ̀wọ́ wá kú bọ̀lẹ̀ wá kú bọ̀lẹ̀ lọ́wọ́ fàyọ̀ ẹ̀ka ti lọ alùsọ́là méjèèjì wọ́n ni afẹ́ kò lé tó àwọn kẹ́yẹ ọmọ kékeré wọn ni alọ́ kó àtúbà ọlọ́wà pé yóò pọ̀ ọjọ́ bá ti pọ̀ jì owó tó ní yóò jẹ àwọn gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ adójú wọn pé wàhálà yìí ti pọ̀ jù pé àrámù ni tí a bá tẹ̀ ní bídíà ní pé kọ́mọ kékeré tọ́mọ ẹ bá wa ṣe bídíà bá wa di àríyànjiyàn mo wá fẹ́ jọ pé ó le kankan yẹn le jù ní àbí tó sìn yẹn gan ló dáa tó ẹnì kejì ẹ bá jọlọ gan òfin alamọ pé kò bá fi sílẹ̀ fún wọn. aláàrán ó ní wọ́n ìyá àkùn mọ̀ àdàtọ́tọ̀ òmùọ̀ dáhùn yìí nìyẹn sọ́ra fún ẹ̀jìnà sí ẹ̀jìnà ìbára tó sọ́ra fún ẹ̀jìnà sí haram ni lẹ́yìn náà bó ti kọ̀ fún yẹn ló ti dájú ànábì sì sẹ́ra dẹ́bìnú náà ni ẹ̀jẹ̀ dẹ́bìnú wa sàárà àti ẹ̀nìkan ti tó ní bídí àbí ti ṣẹlẹ̀ yìí ní hasan ọwọ́ bẹ́ẹ̀ mú ànábì gbà lọ́wọ́ ayi ọba ní ọmọ pé àwọn ẹbí ayé àbí ìsìlẹ̀ àwọn ti sàárà léwọ̀ fún ọ ọmọ fún àwọn ẹbí ẹgbẹ́gbọ́nà afọ̀kànná ọkàn ní káì sílẹ̀ ṣe ọmọ fún àwọn ẹbí ànẹ́bí wọn ṣe sàárà léwọ̀ fún wọn ó di wa wallahu ta'ala alam tó bó ti ṣe lọ́dà jù bí ẹni fi kọ́ àwọn ìkọ́lá àwọn ọmọ ọmọ ọmọ wọn jẹ ẹbí nù kó tó ṣe lọ́dà jù náà ètò ẹ̀ máa lọ pé ó di Eh, àníyàn ni àtà ìrètí gbogbo ẹni ilé obìnrin ìgbà lóyún ọjọ́ àlèyàn àmọ́ sàárà mo fi sàárà mú kí mo fi sàárà fún yín eléyìn ọba mu eléyìn ìtumọ̀ sàárà nù àlébì ní jẹ́ ìtumọ̀ ẹ̀bùn àlébì ọ̀jẹ̀ ó dì wà àti àníyàn ohun tó ẹ̀sùn fún àti bí ìbọn ìfún wọn sàárà eléyìn ọ̀dọ̀ fún kí mo bù kí nílé ó dì rẹ̀ àmọ́ wọ́n àti mi kájí sàárà kò sábúrú mbẹ̀ àìmọ́ ìsàárà àti jẹ́ mọ́ra wọn lọ rìn àmọ́ kí a máa tó friday amẹ́dí máa tó sàárà before juma amẹ́dí máa tó lápẹ̀ juma a lọ sílé wọn dáma fúkè lọ́n sáláàájì ọlọ́n sáláàájì wa lọ́n sáláàájì táàmà fòsókè tó pè ẹ̀fà sí kàngú fún wa a ti kó omi àti lọlé ẹlòmíì òun tẹ́tẹ́ ní ara ní tẹ́tẹ́ kòmòdì ó pè é ní kí wọ́n máa dà sínú àti bí wọ́n yẹ dùn lẹ́lẹ́ báyìí wọ́n ti yọ tí ọmọ náà wọ́n tún gbé wọn báyìí làbá lè àwọn òde ìbílẹ̀ àti bí wọ́n ti wọlé báyìí yọkàn tilẹ̀ kò ní ṣùgbọ́n wọ́n ti wọlé báyìí kò ní ráyè wọlé bá para ó ní wa aráàlú àwọn ń jẹ ọlọ́run sílé wọ̀ fáwa ó ní wa ọlọ́mà ìjọba ọ̀sílẹ̀ wọ̀ fún ọlọ́mà